إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مذل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a sọ pé fún ọlọ́wọ̀n bá wa ọba tí wá láti alẹ́ àná ó sì jí wa ní òwúrọ̀ yìí pẹ̀lú gbólóhùn alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi an-nushur àtọ́ ìkẹ́ àti ìgbẹ̀ fún àníbíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbẹ̀ ikọ́lọ̀ bá ara lè rán sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tọ́bá ti ṣe ẹ̀kọ́ sí tó fìdí òun náà ni lẹ́yìn tí a ti sọ̀làyé nípa àwọn àdúgbà àti àwọn ẹ̀kọ́ tí ń bẹ lábẹ́ azkar ìyẹn máa ṣe ìrántí sọ́dọ̀ ọlọ́run afẹ́ sàlàyé fún wa ní òwúrọ̀ yìí nípa ìwòsàn pẹ̀lú àrọ́kọ̀ èyí tá ń pè ẹyọ̀kan rẹ̀ ní àrọ́kìyà tí ọ̀pọ̀ rẹ̀ jẹ́ àrọ́kọ̀ nígbàtí èèyàn bá sí àárẹ̀ tí wọ́n lóògùn sí i ogun yóò bá ní àbóògùn ìbò àbóògùn jẹ́sí islamic náà bó bá fẹ́ lò ogun sí tó ẹjẹ́mọ̀ fí ọlọ́ inú orí tí ọlọ́run bá ṣe fọ́wà mùsùlùmí tí ó ṣe fún ẹlẹ́sìn mìíràn òun náà ni ìlànà rúkíyà ìlànà rúkíyà yìí ọlọ́run bọ́bá ní kí ọlá ó fi ṣe ọ̀nà àbáyọ fún àwátá jẹ́ mùsùlùmí nígbàtí a bá ń rí àdánwò níra ara ìlànà rúkíà yìí ọjọ́ ìlànà kan tó ṣe pé tí ma ń mú ìwòsàn wá fẹ́ni rẹ̀ bá ń ṣe irú àwọn ààrẹ wo ẹ ma gbọ́nlẹ̀ Yorùbá wọ́n ta lọ́fà ní ẹ ma gbọ́nlẹ̀ Yorùbá ọ̀tẹ̀ nǹkan mọ́lẹ̀ gbogbo ohun tó bá ti jẹ mọ́ irú àwọn ọ̀rọ̀ báyìí pé wọ́n ta lọ́fà ní ọ̀tẹ̀ nǹkan mọ́lẹ̀ ní àwọn ayé ń bẹ́ndì ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti pẹ́rin rẹ̀ áwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Yorùbá máa ń sábà sọ lẹ́nu ara wọn pé pé irú àwọn àìsàn yìí àwọn àìsàn tó wọ́n ti nẹ ògùn sí ẹjẹ́ mọ̀ pé títún wọ́ sí sí ni bí wọ́n ṣe náwó ògùn sí tó wọ́n náwó wọ́n nára àárẹ̀ yìí ó tún lágbára sí ní gbogbo àárẹ̀ tó bá ti jẹ́ pé ń bàtà gbóǹtàn dé ilé ìwòsàn èyí tí wọ́n sọ fún wa pé tó máa lọ ilé ìwòsàn ní agbára ọ̀ká wọ́n sọ náà ni pé ẹlọ́fẹ́fẹ́ elétò gbólóhùn ẹlọ́fẹ́fẹ́ elétò èyí tí gbólóhùn tó burú àwọn Yorùbá lápadà mú ní ọ̀dẹ̀ tó gbà burú tó wáyé kó bẹ̀rẹ̀ abá gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀ta ni wọ́n ń sọ fún wadá ní pẹ́pẹ́ tí kò lè wo ilé iṣẹ́ o ìlànà ní tọ́payọ fẹ́ntìs òun ni ẹlọ lò pàtàbá jẹ́ mùsùlùmí wọ́n bá sọ gbọ́lọ̀ yìí fún akó oríire ṣùgbọ́n ní tí ọ̀bá ìṣe gbádùn lẹ́sìn yóò dìgbé tó ẹmàgbé ìṣọ́lọ́wọ́ bá aláwo ẹ máa gbé ìṣẹ́lọ́dọ̀ bàbá onífá ẹ máa gbé ìṣẹ́lọ́dọ̀ bàbá ṣẹ̀gbó ẹ máa gbé ìṣẹ́lọ́dọ̀ ìyá ìyá àgbà tàbí ẹ máa gbé ìṣẹ́ lórí òkè orí òkè ìgbàálẹ̀ orí òkè túdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orí òkè orí òkè orí òkè táwọn yẹn ti gbé aláàrẹ̀ lọ tó ṣe pé ń tàn torí pé kọmọ ọwọ́ gba ilé kéwú lọ́nu pé kọ́lọ̀ kéwú yàtọ̀ sí kékúkè tán bá ti sọ pé kálọ̀ ọ̀fẹ́fẹ́ ilé tó ààrẹ kan ohun tó kù náà ni pé àwa mùsùlùmí wọn náà mẹ́kọ̀ọ́rá nì ìtumọ̀ rẹ̀ náà ni pé ká jẹ́ nìkan tó Kùránì ló kùn tààfi wo owó ọni òun làwọn ń pè ní àrọ́kà tí ẹyọkà rẹ̀ jẹ́ àrọ́kìyà nínú Islam ìyẹn ló jẹ́ kí àfá bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn tí a máa fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ rẹ̀ tán tó sàdúà tán débi jọ sàdúà lé ó ní pé fọlá ṣak kò sí èméjì ń bẹ́ẹ̀ fọlá rẹ̀ kò sí gbéyàn tó وبما ثبت عن النبي صلى الله عليه وسلم من الرقى بكنا àti àwọn ohun tó rinlẹ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam níbi kàkà rúkíà fún yẹn huwa ìlàájọ́n ìwòsàn kan nafi'un tó máa ń fà ẹgbẹ́ ànábì sọ fáwọn èèyàn ó wà lilladina amanu huda wa shifa alùkọ́rán tẹ́ ń wò yìí lilladina amanu ń bẹ fáwọn sọ́bá nígbàgbọ́ òdodo yóò máa jẹ́ ìmọ̀nà fún wọn huda yóò sì máa jẹ́ shifa yóò máa jẹ́ ìwòsàn fún wọn inú ayé àmì ọlọ́mọ ìwòsàn bẹ́ẹ̀ wa rahmatun lil mu'minin ó sì tún jẹ́ ìkẹ́ fún gbogbo àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀mìn hónà àfáàní pé láti di eléyìí ìbàyánì lè jẹ́ ní ó jẹ́ káyọ̀ sàlàyé onírẹ̀ rẹ̀ fàyínà lè kùrán kó láwọ́ ṣe fa òní ṣẹ̀rí alùkùrán gbogbo ìdí ipá bàbá wọn máa sọ pé ń ka tàbátì àdá fún tàbátì àdáṣẹ́ ìwòsàn ẹ̀ka alámdá àkáyébà fún alámdá àkáyébà fẹ́ wò yẹn ìwòsàn walakin àkísára náà ṣe yáyà àlàmọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ kò sí ìṣẹ́pẹ̀ fún náà lòkọ̀ àjì kò sí pé náà lòkọ̀ àjì kò sí pé ìdíọ̀ nídẹ́ nílálòkọ̀ àjì kò sí pé ìhìn ọ̀lẹ́mà nílálòkọ̀ àjì kò sí pé ìgbé ojú rẹ̀ ìdámọ́lẹ̀ tó ní jáde mọ́ nínú àlòkò àn tẹbára fà ti ń wí bẹ́ẹ̀ kéde kòránì ni ó lò kòránì kọ́ àwọn gbólóhùn burúkú tó ti lọ kọ́ nílànà ẹbú inú ẹ̀lọ́fẹ́ ló kéde kòránì lọ́fẹ́ lò fún wa àlòkò àn ní kẹrí lẹ́sà fi hí man alùkọ̀ánù sí fún tó bóyá kó mọ́ ìsàn wá fún yẹn tàbí kó jẹ́yàn mọ́lẹ̀ ara ọ fa inna alùkọ̀ánà kullahu shifa alùkọ̀ánù tẹ́ ń wòye gbogbo ẹ̀ pátá ìwòsàn ni kama ẹ̀yìn

هو الشفاء التام من جميع أدواه القلبية والبدنية آية القرآن ìwòsàn lọ́jọ́ tó sì jẹ́ ìwòsàn tó pé níbi gbogbo ògùn tí yíò ló wọn máa wá tó fẹ́ fi iwosan ìwòsàn ọkà àbúfẹ́ fi ṣe ìwòsàn ara wà gbogbo ẹni ìwòsàn ilé ayé wọlé àkírà وما كل أحد يؤهل ولا يوفق للاستشاء بالقرآن فواني في أنكك سواجه كل القرآن من وصفه هذا في قرآن يجي وصفه وإذا أحسن لعليل التداوي به وعالج به مرضه بصدق وإيمان وقبول تام واعتقاد جازم واستيفاء شروطه lam yuqawimuhu al-da' abada ẹni yóò tó bá lọ Al-Qur'an ní ìwòsàn fúnra rẹ̀ tó lọ Al-Qur'an lọ́nà àbáyọ fún ààrẹ tí ń ṣe pẹ̀lú òdodo pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú àdìsọ́kà tó lálàáfíà pẹ̀lú

ṣùgbọ́n tó bèèrè tí nǹkan ẹ̀mí nǹkan nínú tí ọlọ́run bá ní a má dé di ẹ́ ó ti dè wọ́ bí kí di ọtí ó fi kú àìsàn ó fi kú ohun tó bẹ́ fi ṣe ìwòsàn fúnra rẹ̀ bóyá gbóní nǹkan ọwọ́ àfọ́tíkún ṣùgbọ́n gbàtọ́ ọkùnrin ọ̀hún pọ̀ tí wọ́n bá lọ́ọ̀fọ̀tọ̀ kún ọkọ̀ yẹn ó ti di àrọ́ọ̀mù nígbà tó kó jọ́sẹ́ wọ́n sọ wọn pé kọ́ lọ wá orí ọká tàbí ìrọ̀ ọká kó jó ọkọ̀ ápọ̀mọ́ ó ti di àrọ́ọ̀mù tàbí kọ́ yẹn kó fi kún ọ̀sẹ̀ náà ó ti di haram ohun tó sọ di haram làwọn táǹkà yìí tó gbogbo àwọn nǹkan ẹni èèwọ̀ ni fún mùsùlùmí láti tì í bọnu èèwọ̀ ni fún mùsùlùmí láti lò ó wọ́n láti ní akẹ́rọ náà ṣe láyé àdàmọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pàpàá jùlọ náà àtàjẹ́ mùsùlùmí tọ́rẹ tí ó bá ṣe mùsùlùmí náà bá ń dogun nǹkan yẹn ọ̀ tàbá fi sọmọ pé à eléyìí má lò ó wọ́n ní eléyìí àfẹ́jẹ́ fábóyún ni kí ni wọ́n wá fi pé ọba ka ogun wọ́n fi ṣe lọ àrígbé kò sí ìtọ́jú àrọ́ ọmọ mẹ́ òsùn tó burú ọ̀lọ́ lò ṣùgbọ́n gbà tí ń ka ohun tó yẹ fún wọ́n àlọ́jẹ́ wọ́n ní kí máa rí pé àṣejẹ́ irun ajá tí wọ́n jó mọ̀ yẹn ó ti di kíni o ó ti di haram àwọn nǹkan inú mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé tó fi jẹ́ pé gbogbo nǹkan tó jẹ mọ́ àgbo lónìí tó bá fi ń di pé ọba fi ń gẹ́nì kan sọ pé lọ́ọ́ fi omi dùn lọ́ọ́ fi kì í lọ́ọ́ fi sẹ́mìnà lọ́ọ́ fi kì í kọ́ ọmọ pé ní pílẹ̀ àwọn bàbá wa tẹ́tẹ́ <laughs> gbogbo kan yóò náà láàrín kí ó ìwọ̀n tí wọ́n fi ń kì náà ní bí ògógóró ń tá máa fi kí náà ní bí ẹmú ogun ọ̀ wọ́n ni kò gbé ló rárá wọ́n kùtùkùtù àbá ojú mi ó dúró wọ́n nígbà tó bẹ ìdílé ìgbẹ́sìmẹ́lógún ọlágún wá torí fáwọn ọmọ tí ó ti wá ba ẹ̀sìn wa jẹ́ ọlá kí náà sáwà náà ẹ̀sìn láyé àlàmù ṣùgbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ gbogbo ohun tí wọ́n máa ń ká àwọn olóògùn láàrin tí wọ́n fẹ́ gbọ́ lọ́dọ̀ àfáàkà jẹ́ mùsùlùmí pé àá ah, ah, eléyìí àrọ́m tọ̀wọ́ àrọ́m fẹ́ pàwá ní àfáyé o ẹ̀yìn lẹ́fì àrọ́m tí o èé ṣe aburú nípa kéèyàn olè ewé ni kò sí ohun tó burú kéèyàn olè egbò ṣùgbọ́n kí lẹ fi kún ewé yẹn àti egbò ọjọ́ nǹkan tẹ́ kò sí ohun tó burú ń bẹ̀ wọ́n sọ pé tó

tàbá rẹ̀ nìkan tó lóun fẹ́ mú ìwòsàn wá lórí kí ni ọlọ́jà àwọn ọ̀tà ìwọ́n bá gbé nǹkan oúnjẹ lọ́wọ́ pé tó ọwá ìdé sọ́ọ̀bù láàárọ̀ láàárọ̀ iná ní kọ máa ṣe kọ máa fátẹ́kù sí jọ ohun alájẹ́ tó ní kìníkẹ kìníkẹ kọ wá ṣe kìníkẹ ọ̀fá ìwọ́n gbélé lọ́wọ́ yẹn fàyíyà haram èèwọ̀ ni ó ọgbọ́dọ̀ lóòrùn ìwọ́n ní pé òun ní ọmọ ajé kọ́ máa tà ìwọ̀n tí ó mú ó tàn wá là ń sọ kí ló fi papọ̀ ìwọ̀n tó mú lọ́wọ́ pẹ̀lú pé ọ̀n tajà ọjà ọta àdúrà ló ṣe ní kọjá ọta ọlọ́ba kúdákùjẹ́ ìta ọ lọ gbé ọ

nítorí 10 naira tó yọ fún yẹn níṣẹ́ láwọn èèyàn máa ya ọ̀dọ̀ rẹ kàbìtì kàbìtì wọ́n máa ya ọ̀dọ̀ rẹ tí wọ́n nítorí gbọ́yọ 20 naira kó àwọn èèyàn sì máa wọ́dọ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ tí bàdájọ́ ọ̀nà tí ń bẹ nísàlẹ̀ tó bẹ́ẹ̀

èyí tó ṣe pé alùkùránì tàbí sọ́kalẹ̀ sórí òkè yóò fọ́ òkè yẹmẹyẹmẹni law anzalna hadha alùkùránì ala jabalin la ra'aytahu khashi'an mutasaddi'an min khashyatillah tàbá sọ alùkùránì kalẹ̀ sí orí òkè ah, ìrànẹ́bí orí o kí òkè ó ṣe pẹ́pẹ́ fúrú fún ọ̀rọ̀ ọlọ́run yóò sì jẹ́ nìkan kó

nígbà razaqahu Allahu fahman li kitabihi kẹ́lì yóò tó bá fún ní àgbọ́yé nípa tírà rẹ̀ Allahu azza wa jalla qad dhakara fil Qur'ani amrada al-qulubi wal-abdan ọlọ́run bá ti sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ èyí tí máa ń síyàn nínú ọkà àti èyí tí máa ń síyàn nínú ara wa tibba li-qulubi wal ẹ̀wà rí àárẹ̀ ọkàn ọ̀nà méjì ló pín sí bọ́rọ̀dún ṣúgbẹ́ ọtún wọ̀ṣẹ́k ààrẹ ọ̀kẹ̀kẹ́ ń bẹ tó ṣe pé iye méjì ni máa ń nínú ọkà ẹni iye méjì bá ń ṣe ààrẹ ní o bọ̀mọ́rọ̀dún ṣáwọ́tínú wọ̀gọ́yì ààrẹ kejì gbogbo ọmọ tí lọ ní ìwò mi bá ṣe sẹ́ra rẹ̀ ah! ó sì wù mí sí ń ba lágbọ́já lọ́wọ́ obìnrin sí ni ó sì wù mí sí ń bọ́ ọkọ̀ ọlọ́run obìnrin sí ni ó sì wù mí sí ṣe ìlọ jalè sí ìlọ jí owó lọ́wọ́ bẹ́ẹ̀ni tí wọ́n gbé kalẹ̀ ní ah! ó wù mí jẹ́ ó sì wù mí kí n jí mú wọ́n bá wá búrẹ́dì wà láìsàláì mọ̀mọ̀ èmi kí ni rìbẹ́dì yìí ṣe búrẹ́dì ìjọba ti jágbẹ́ yìí àfá náà padà rí sí ìrájú olùgbé jẹ búrẹ́dì jẹ́jẹ́ sí ìrájú nípa sojú gbóyìnbó ìdọ́gbọ́ ìsàmì ojú kòkò ló ti ní lẹ́bẹ̀ ààrẹ ni ó ààrẹ ọkẹ́ ni ó ìrẹ́ ni bẹ́ẹ̀ onídìí ìwòsàn torí pé gbogbo nǹkan ní nǹkan tí bá ti ń ṣe ni ọmọ àwòó ọwọ́ subhanahu yẹ́ kúrò àmúrá ọ̀dọ́ ni kòlóòrùn ó ọla kí ọlọ́run bọ́ọ̀bọ̀ àríkẹ́ alákọ́sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ tí ń bẹ́ náà kà Al-Qur'an ẹ̀ẹ́dùkúrà sí bábà mọ́rọ̀ bí sọ a mo sọ ya iná fi dáríkà lárahmà àtẹ́lẹ́ yẹn kó lè bá jẹ́ ìkẹ́ fún wọn ni ó wà zíkírà ó sì lè jẹ́ ìrántí lè kọ́ mi yóò mínú fọ́mù ìjẹ́ tó bá jẹ́ lùgbàgbọ́ òdodo قال لعلامة ابن قيم رحمه الله عفوا ابن قيم الجوزية وصبايته فمن لم يشفى يشفه القرآن فلا شفاء الله فلا شفاء فلا شفاء الله ومن لم يكفه فلا كفاه الله àfáwọn inú kọ́ yìí mo sọ pé ẹni yóò tí a lè kùránì ọ̀dọ́ ìwòsàn kò lè rí wòsàn láíláí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ò lè wòsàn láíláí ẹni yóò tí kùránì ọ̀bá sì tó ọlọ́run ọba ò ní tó láíláí wà àmọ̀rádùn labdan ẹ wà rí àwọn àárẹ̀ ara tọ́kọ̀dé arṣọ́dọ̀ alìkùránì ilẹ̀ òṣùlẹ̀ sí bíhà alìkùránì ó ti sàlàyé fún wa ó ti tọ́ wa sọ́nà àwọn ìpìlẹ̀ tàà fi rí ìwòsàn rẹ̀ ọmọ jàmí àyí ó sì ti ní àkójọ rẹ̀ wa qawaidihi àti àwọn òfin rẹ̀ wadhalika anna qawaida tibbil abdan torí pé àwọn òfin tó de ìwòsàn ara kullaha fil Qur'anil azim gbogbo ẹgbẹ́ náà Qur'an o wà yíyá sàdáàtà mẹ́ta sí ní tí ẹ bá fẹ́ mú ìwòsàn ara wá àwọn òfin tó de ìwòsàn ara ń bẹ náà rẹ̀ ọ̀yá tí bọ́dí rẹ̀ tí nǹkan ṣe bóò láti sọ ìwòsàn àlàáfíà rẹ̀ bóò láti wá àlàáfíà fún bákináà wà lè hẹ́míyà tú anílùmọ̀ ààrẹ bóò láti jẹ́ nìkan dáadáa gbogbo ohun tí ń ṣe ní ṣùtá ìrẹ̀gẹ̀ wà ìsìfọ́rọ́gù alìmọ̀wá jẹ́lẹ̀ fásídẹ́tì ìbàjẹ́ èyí tó yẹ pé ń ṣe ní sùúrù táyẹn bó láti bí títì wọlé sí láàánú bí dáàlìkà aláta ilẹ̀ àfọ́ọ́dí àádìlẹ̀dùwà àti ìtọ́ka sí gbogbo ohun tó bá ti jẹ mọ́ pé ń ṣe èèyàn lọ́kọ̀ọ̀ká lórí oríṣiríṣi ààrẹ tó lè máa fi tí ṣífà ilẹ̀ ajẹ́lù kò bá rí jẹ́ Al-Qur'an ó jẹ́ ọ̀nà àbáyọ púpọ̀ tí a ìsìn tí bá ń sèyàn ní kíákíá láti mú ìwòsàn wá ń bẹ́ẹ̀ qala al-imam Ibn Qayyim rahimahullahu ta'ala Ibn Qayyim tún sàlàyé báyìí pé laqad marra bi ní dájú waqtun fi Makka nígbà mọ́ wà nílùú sàárẹ̀ ń bẹ́ẹ̀ wọ̀lá ágídú tọ́bí ibá ìṣe ni èyí dókítà tó wò míṣẹ́ o wọ̀lá dáwà ìṣèrí ògùn kẹta fàkúntù àlejò náà sí bèlè fàtíhà ni wọ́n ṣe ìwòsàn fúnra mi pẹ̀lú pé ìmọ̀ nǹkan sọ́tò fàtíhà fàárọ̀ láhàtà àfẹ́rẹ́ náà jí ibà ìṣe ni mo rí pé ah, ah! ìlápá ìsàn tí ń ṣe nínú fàtíhà ìhun tí ìjẹ́ máa ṣe ni pé ń kẹwàá mú ìhun tí mo fẹ́ mu nínú omi zemzem ń mu wa wà àkọ́wò ha alẹ́ ìhà ìwà pàṣẹwàṣẹ lè fàá tí a fi mìíràrà léyìí tó ṣe pé máa kà máa kà alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmi din iyyaka na'budu tó máa ṣọ́rọ́ bòrò inú kọjú sọ pé èyí tẹ́yìn ìgbà ní wọ́n wà á tẹ̀ mú fọwọ́jọ́ tóbi dáálé kalẹ̀ bóòrò àtàmà ìṣe ní padà rí pé mo bọ́ níbi ààrẹ tí ń ṣe ní ẹ pátápátá tó mọ́ sèntú àtẹ́mìdú dáálé ka ìdá kẹsí ìrìnlẹ̀ àjá à látara bẹ́ mo wá di pé mo gbára lé púpọ̀ níbi gbogbo ẹ̀ṣẹ̀ tí máa ń ṣe ní fàǹtẹ́sì ọ̀rẹ́ ìṣe ní ń lò ní gọ́ọ̀yọ̀ tọ́lẹ̀ ń ní àǹfààní tó dópin fọ̀kúntù àsìkò dáadéka lè mọ́ yẹ stẹ́kì alaman ó wá bí pé máa ń sàlàyé rẹ̀ fún gbogbo ẹni yóò tó bá ní sílì kan nínú ara fàkánà tẹ̀sí irun mínú hàn yẹ búra wù sẹ̀rí à ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn ìṣe ni wọ́n tètè ní àlàáfíà ní kíákíá eléyìí ni ohun tí àfa sọ lọ́nà tí èèyàn máa ń gbà rí ìwòsàn pẹ̀lú ògùn

ju kí a jẹ́ nìkan tó ti pa máa wá ìwòsàn lọ sí ibikíbi lọ tó bá ti ń gbọ́ síbẹ̀ bàbá rẹ̀ ní ọká lọ àwọn adébí tí wọ́n ní ọká lọ yìí lọ́bá rí pé wọ́n so nǹkan ohun jágbàjàgbàjàgbàjàgbàn sókè kódà kọjá sí owó àgbà kò kó bàtà rẹ̀ méjèèjì kọ fẹsẹ̀ fẹ́ kí wọ́n wọ́ bàbá ń bọ́ nígbà tí wọ́n wọ́n ilé wọn ti wá bá ah! àdúwá ìrí kí ló sí ọ́ ìrí ọkọ̀ bàbá ní wọlé ní mọ́lọ̀ bẹ́ẹ̀ ni àbú ni bẹ́ẹ̀ ni bàbá ni Zainab kí ló wá sí ilé kí ọ Zainab ọ sọ fún wọn pé bàá mi bàá mi etí mélòó lẹ ní ẹbáwò lẹ̀ fèsì méjì ni o kí lẹ́ sí ìsìn gbọ́ ìfẹ́jẹ́ bí fèsì lórí rẹ̀ ọ̀rọ̀ dé o inú olè lọ bíjẹ́ lẹ́yàn ìsinẹ̀lé o ìsinẹ̀lé o ẹgbẹ́ ìlọ́wọ́ mi àbúmi ẹgbẹ́ ìlọ́wọ́ mi ìyá mi kí ló jẹ́ jẹ́ sínà àwọn jágbàjàgbà jẹ́ wọ́n tó sókè yẹn èyàn lè rí òsìn pẹ̀lá iláì àbúmi ó tó máa lé fún fún yẹn ẹgbẹ́ awáwó san lọ́ọ̀dọ̀ àwọn ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n tọ́ wa sọ́nà èyí ṣe pé wọ́n jẹ́ nìkan tí wọ́n máa wọ́n máa wọ́n lè ra ní kankan ayé kan ṣe wá kan ayé kan bá wa dé bí i kan wọn ò ní sọ gbogbo kátìkàtì rẹ̀ wọn àwọn yẹn kódà tẹ bá lè fi mílẹ̀ sí nìkan gan kí n wá wòsàn fọ́ra mi ó ti rọrùn ní rí wòsàn nígbà tó ti di pọ́pọ̀lọpọ̀ àwọn ìyájú ń wí lónìí pé tó hàn òun ò ní lẹ́gùn akẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ àwíwíwíwíwíwíwí asọ́sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ kò ní ká lọ hmm. má lọ lódòdó má bá wọn lọ bí kí bí o sọ àwọn ilé ìkọlọ́ bọba lẹ́kẹ́ ọlá gbàtà bá tó padà ń sára níwájú yóò tó padà máa yíwájú bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú ikú àwùjọ yìí ó rí tẹ́lẹ̀ mi ọ̀sọ̀ pé pàdé mi lẹ́yìn kùnlé pàdé mi lókè odò èyí ti jẹ́ ìyẹn ti pé pàdé mi ẹ̀ nílé ìsọgbótó ẹni yóò sọ wá béèrè mi ẹni lọ́dọ̀ babaláwo ni ó kò lè yọ́kàjí pẹ́tò mo fẹ́ sí àǹtí mi lókè ń bẹ̀rẹ̀ ara wọn ọ̀yá ọ̀tọ̀ sí níbi tí lọ sọ́ọ̀tì nígbà lọ mo fẹ́ kí àná mi lókè ń bẹ̀rẹ̀ ọ̀lọ́kànà gẹ́gẹ́ o ilé babaláwo nígbà lọ kò síwòsàn bẹ́ o àìsàn yóò torí ń bẹ́ pẹ̀lú kò síwòsàn bẹ́ o ìbànújẹ́ ní òun pé ìbámọ̀ má dẹ̀ mọ̀ dẹ̀rin tẹ́ wọ́n dáa fún èyí ó di kọ́sọ́mà wọn ni èyí ó di kọ́sọ́mà gbénu ọkùnrin kan bẹ lókè bẹ ṣe pé òun ìgbà kọ́sọ́mà àwọn owó kéékèèké ṣe pé tọ́bẹ̀ ṣe dé bẹ́ẹ̀ ó kéré pé tọba fẹ́ rí wòsàn ọ̀sẹ̀ 500,000 ó kéré pé nu wọ́n fojú olùsì wọ́ tọba lówó lọ́dọ̀ adá 1 million 4 million 10 million ni wọ́n rẹ̀ ṣe ń kọ́lé tí ń kọ́lé tó lé ní 80 million àwọn ilé burúkú ẹnìkan lọ́nà ilé olóhun fẹ́ du ọba ìṣe lọ́wọ́dọ̀ rẹ̀ gbogbo òun fẹ́ jẹ́ kọ́bọ̀ ọkàn ní àà láàrẹ́ jẹ́ kọ́bọ̀ ọkàn ọ̀sán iye báyìí èlò ló pè fún jọ́nà oní ọ̀sán 4 million lẹ́tú sásìkò yóò ilé ní bá ní pé à ní ìṣẹ́ 4 million ẹ̀dọ́kùnrin sábà ń gba 1 million náà tí ń bá wọlé tí ń bá dọba tán ìfún 3 million tó kù àfà nínú yàrá rẹ̀ ló ti padà ọkọ̀ ọ̀pọ̀dà tọ́ sí mọ́ wọ́n mílẹ̀ ọwà ń kọ́ kò sí ìgbà lọ́wọ́ àfá òun ti bá wọn lójú kí wọ́n mílẹ̀ sápò jẹ okùn bóyọ̀ ti gbà tó kọ́lọ̀ bọ̀ balẹ̀gà akọ́ sànú wa kọ́ má ti wà lẹ́ni tí ó gọ́ tọ́rọ àwọn tó bá gọ́ ilẹ̀ ni wọ́n ń bára wọn lóko orú nǹkan báyìí àwọn tọ́lọ̀ wọn bọ̀ bá gbọ́n ẹjẹ́ awi báyìí ilẹ̀ wọn máa ń bára wọn lóko orú nǹkan báyìí ẹlòmí ogun ti ṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ọ̀sọ́ ní àbáyọ wọ́n ti fún bàbá tẹ́ ń bẹ lókè odò pé á àjẹ́bí ìdẹ́lógún rẹ̀ òun náà lọ́rẹ́ rẹ̀ bá mú lọ nílọ fi fìtínà kó fìtínà fún ọ̀nà kí ló lítọ̀ wá wọn àfá tó gbá wọn ènìyàn yìí tó ṣe wá sí fún ọkàn yóò kọ̀kọ́ ọkọ̀kọ́ ní ayọ̀ ọkàn náà ìtọ́lọ́n bá ní kókọ́ tó bá ń bẹ alhamdulillah tó bá kún díẹ̀ káà tó fẹ́ nílẹ̀ alhamdulillah kò sẹ́nìkan tí wọ́n máa sá gbórí ayé ọ́sà jẹ́ ọ́sà mú bá ti jí láwọ́ ìní ajẹ́jẹ́ ndị ajẹ́tọ̀sán ajẹ́talẹ́ mahama kánilá àmà báyìí yóò kálámọ̀ yóò wọ́ sí ọ èyàn bá jẹ méjì mẹ́ orí ọlọ́run ní o orí ọlọ́run ní o kọ́lọ́n bọ́bá jẹ́ kọ́lákọ́ má gbòrí wa jẹ́ kásúnmọ́ wọn àfá tí ó wà sí fún wa tí ọkàn wa yẹn tí ó jẹ́ àmọ́ pé wa nílé àwa náà ti bá náà ti nílé àwa ni pé pé bí yóò a bá wà wa sọ̀tọ̀ wípé ohun táǹkì rà rí sìkì kìí ṣe bí mo ṣe ṣiṣẹ́ tó kìí ṣe bí mo ṣe mòye tó tó wáyé pé mo ṣiṣẹ́ tó àti mo ṣe mòye tó ni àwọn ọkọ olóyún ò ní di olówó ó tó di pókó ọ̀kàjú primary school lọ ó sì dẹni tó ṣe pé ń darí àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ pharmacy tí wọ́n bá tún iléeṣẹ́ rẹ̀ tí wọ́n bá jókòó ń bẹ̀ tí wọ́n bá ta fún wọn ń ta níṣẹ́ fún wọn oṣù owó òṣìkàjú primary lọ tòun ń pè lárí sí kìí èyí tí mo ṣe kàwé tó èyí tí mo ṣe gbọ́n tó èyí tí mo ṣe lóye tó ọlọ́run bá ní máa ń jogún ẹ̀ fún yẹn ń tọ́lọ́ bá jogún fún yẹn láyọ̀kẹ̀ pẹ̀lú ẹ̀ ó kéré ni ọ̀pọ̀ ni láyọ̀kẹ̀ pẹ̀lú ẹ̀ tọba fẹ́ jẹ́ ọ̀pọ̀ sí bẹ̀lọ́n kọ́pọ̀ ọlọ́run lọ́ọ́bẹ̀ ọmọ yẹn tí ó gbà jẹ́ ọ̀pọ̀ sí fún àbẹ̀lọ́n kọ́lọ́n bàbá lè kẹ́lá kọ́ máa yàwà lólóṣù torí pé ó sì ó lè má jẹ́ ìrìnsì lọ́run àti ìbẹ̀lọ́n bá kọ́lọ́n bọ́ má jogun owó èyí tó ṣe fún òní jẹ́ lè mọ́ lọ́run kọ́ má jogun ẹ̀ fún wa àrísìkì èyí tó jẹ́ àmọ́ ọlọ́run bá sí òun náà nǹkan ọlọ́run gbójú òun fẹ́ni kọ̀ọ̀kan la hawla wala quwwata illa billah aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin min kulli dhanbin ṣé fún mùsùlùmí àkúgbẹ́ni ẹni kí èsì mùsùlùmí ẹgbẹ́ àwọn aláwọ̀ pé àwọn àtàwọn fún àwùjọ ní àkọ́kọ́ èsì mùsùlùmí. ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àfa lórí pé sí àlùkùránì tó jẹ́ ìwòsàn fún àwọn tó bá ṣe mùsùlùmí pápá jùlọ ayatollah bá sọ pé wọn náà jùlọ mí náà lùkùránì ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin pé ìkẹ́lọ́jẹ́ fáwọn olùgbàgbọ́ ṣùgbọ́n gbà tí ó tẹ̀lé ayá ayà tí ó tẹ̀lé wọ́n láyé dídò dọ̀lì ní ilẹ̀ akọ́sára kò ní lékún fálábòsí ju òfò lọ alùkùránì ní lékún fálábòsí ju òfò lọ ayà ẹ̀lá àwọn èèyàn gbámú àwọn àfáàfẹ́ gbámú ọwọ́ pé kòránì ò ṣe ìwòsàn fẹ́ bí ẹ bá ṣe ọlọ́run bá ní gbówọ̀ láyé zídò dọ̀lìmín ìlà àkọsàrọ̀ dọ̀lìmín ẹ̀ sí bẹ́ẹ̀ yẹn dọ̀lìmín ẹ̀yàn ìfìlẹ̀ pé kàkiri ó lè jẹ́ mùsùlùmí kan jálábò alùkùránù jẹ́ owó sẹ̀fún láíláí ó lè jẹ́ kèfèrí náà kan jálábò alùkùránù ní jẹ́ owó sẹ̀fún láíláí ṣùgbọ́n tó bá jẹ́ kèfèrí tí sì ń bẹ́ẹ̀ mẹ́rin mẹ́rin pé àti gbàzá mi ẹlójú ojú ń kì làwọn jẹ̀dà yóò rí wòsàn wọ́n sì mẹ́rin wá lórí ẹ̀ àwọn tàbí àdẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé wọ́n wọ inú ọya àbàká ẹkún wa ẹkún ẹsàlejò fún àwọn ọ̀gbọ̀n lálejò wọ́n ń lọ wọ́n tẹ́ sálẹ̀ wọ́n bá sáré pé wọ́n pé ẹ máa bọ́ ó baálẹ̀ oko wa tàbí baálé wa nǹkan olówó ti ta jẹ́ o ìjà tẹ́ ẹ̀rẹ́ni tó lè rí wòsàn pé fún ọ̀kẹ́ náà sáré bá sọ ó débẹ̀ báyìí ọgbọ́wọ́lé ní kasuwatul fata lọ́bá lálàáfíà ah ṣùgbọ́n tó kà ó ní ẹ̀yìn ẹ̀rẹ̀ wà lè mọ̀ kọ́tọ̀ ní bá wọ́n sọ fún ẹ̀fún wa ní ẹ̀rẹ̀ iye báyìí inú àdíjìkẹ́ ẹ̀rẹ̀ ọgọ́rùn wọn béèrè inú àdíjìkẹ́ ẹ̀rẹ̀ ọgbọ̀n inú àdíjìkẹ́ fún wa lẹ́rẹ̀ wọ́n sọ yé nígbà tí wọ́n sọ pé àwọn ọ̀sà àní bí bá lè rọ ní wọ́n sọ bí wọ́sà ọkà sọ́dún fàáfíà sí báyìí àfá arábáyá wọ́n bá fún wọn lẹ́rin láwọn sàbí bá wọ́n pé à ẹ má ti ìjẹ́ jẹ́ báwọn ti lẹ́kọ̀ọ́ tó nù ẹjẹ́ adọ́dọ̀ oúnjẹ ọlọ́ngálà ọbẹ̀rẹ̀ o tí ká jẹ́ àbí a má jẹ́ ọ̀lọ́mọ wọ́sọ̀lọ́lọ́ nẹ́bí sallallahu alaihi wasallam àkùbára nígbà àwọn olóòdó ń sọ́lọ́ wọn bá fún níròyìn ìbáwọn báyìí báyìí báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ oúnjẹ ọlọ́run bá sọ fún wọn pé mú tọ́wọ́kọ́ yẹjú ni pé mọ́nà ṣífà tálẹ́ntó fi mọ̀ pé sọ́tò fàáta ìwòsàn ah, ní kẹ́kàá ni nínú ọkọ̀ tí kùránì fi jẹ́ ìjẹ́ ìlànà ìjọba ṣífà wò ní ní kò ní fàáta ajẹ́ sọ́tò fàáta sọ́ra tí ṣífà sọ́ra wòsàn ni sọ́ra tó rọ́kẹ̀yà sọ́ra tá a máa fi kàrúkẹ́ àrí nínú àwọn ọkọ̀ tí jẹ́ tó ní sọ́tò fàáta ajẹ́ oúnjẹ ọlọ́run bá wá sí àwọn máa gba ẹrẹ́ ìyẹn làwọn onísúfí máa ń lò tó sì jẹ́ pọ́ yàtọ̀ síra wọn pọ́ yàtọ̀ síra wọn pátápátá pé ta bá wá gba ẹ̀rẹn lọ́wọ́ àwọn tó ipa fẹ́ sàdúrà fún tí a ti jẹ̀bi rí ta bá wá gba ẹ̀rẹn láwọ́ wá ti táàrí ọ̀yá tí a ti jẹ̀bi rí wo wá àwọn tó ń kẹ́ ṣe bí kàńlá fún wọn bí èsè bẹ́ẹ̀ ni

tẹ̀sí ní tẹ̀sí rẹ̀ ti kí ẹ̀ka fẹ́ ṣe rúkí àkọmọdún ìtọ́ ọmọ ẹgbẹ́ ìjọba ìṣeré ọmọ ẹgbẹ́ yìí yìí ti àyè tó ń dàgbà sí ìlú ìjọba àwọn fẹ́rẹ́ǹtì ìgbàgbọ́ tí wọ́n gbé ní òòrùn ìjókòó kò sí ní ìtẹ̀sí ẹgbẹ́ wa níwọ̀n yìí. ẹ̀rọ ọ̀rọ̀ rúkíà ọ̀rọ̀ kan tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ẹni tí ń kà ní ẹgbẹ́ lọ́rọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ bóò ní ìgbàgbọ́ rẹ̀ ṣe ní sí rúkíà sí àwọn tí ò ní gbàgbọ́ sí yẹn látara pé wọn ní gbàgbọ́ sí tó bá ṣe ó lè padà jẹ́ kí wọ́n di olùgbàgbọ́ ẹlòmífẹ́ lè kẹta kété kí lè ń ṣe ń bẹ̀rẹ̀ láti ń bẹ́ẹ̀ tẹ́tẹ́ ọdọ́ wa kí lè yọ wa mú òṣè wá lọ́ba padà rí jẹ́ á ìgbà àmà lọ lánàá ọmọ tí ó lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ń wò bọ̀ lọ́ba tẹ̀ ń sọ̀rọ̀ eh! èmi wò wọ́n lọ́ọ́ fẹ́ ni pé àrà wọn ń dẹ́yìí ìmọ̀ ń fa tẹ́lómi ọ̀wàdà bèèrè fún àlùkò anìkẹ̀rẹ̀ ó jẹ́ gbìyàn ní wo kátìkàtì tí ẹlòmí ń ṣe èèyàn àtọlọ́hùn lèèyàn wò pé tí mo ń torí ẹ̀ sí ṣé torí owó ni àbí torí ní kéèyàn ó lè yí ẹ̀sìn ọlọ́run ọba ga èyí tó bá jẹ́nu méjèèjì yóò ní lápá lára rúkẹ́ àti ẹ̀ǹkà ẹ̀ yóò ní lápá lára rúkẹ́ àti ẹ̀ǹkà ẹ̀ látọjú ẹ̀ǹkẹ́ pè ní ìjọ́ kan pé ààrẹ nìkan máa yá a sì rẹ̀ bí ẹbá kàwútẹ́ àfún lọ́jọ́ méje mo ní ìkàwé ẹ̀rí o ẹjọ́ méje tí ilé ṣe kálẹ̀ méjì tí mo rí tó ń tọ̀wọ́ òsè nínú ó gbé lọ́gbọ̀ mi ah, àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ẹgbọ́n bá rí pé ń lapa ẹlẹ́ẹ̀kejì wá ní pé kò ní jẹ́ pé jọ́kejì jọ́kejì jọ́kejì àìrọ̀ ah, ọpẹ́jú ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ó tún dọ́sẹ̀ méjì tún bọ̀ ẹ̀ẹ̀mejì láàrin

kọ̀sáyé bá máa kàjọ méje yẹ máa kàjọ kọ̀sáyé lè ṣùgbọ́n ohun tó jẹ́ káyé rẹ̀ wà láwùjọ wà yìí kọ̀sáyé fún àwọn tí wọ́n jókòó jì so àwọn náà fi ń ṣe jẹun jẹun so nínú àwọn aburú mi sọ wá wà ń bẹ̀rẹ̀ wọ́n gbé lọ rẹ̀ ó gbé lórí òkè ṣùgbọ́n náà mú wọn ó di pé tó ń jílẹ̀ ara ní pé ẹ̀bá wa jẹ́ ẹ̀bá wa ṣe ń tó jí ní àrí dáadáa gidile o àwọn olúbi ń bẹ́ o tí wọ́n láǹfààní nǹkan yẹn tí wọ́n wá gbọ́ pé sẹ́yìn wọ́n bá gbọ́wọ́ kan báyọ̀ ẹ̀ owó tó sọ ìyá so ìmúta fi ń pè ní dẹ̀ra náà kọ́lọ̀bà kọ́ má gbà dẹ̀ra yẹn lọ́wọ́ wá o wàlá ìdẹ̀ra ńlá ni àwọn àṣekùn ti wá wá sí nǹkan nǹkan tá a bá ṣe ibi tí àdẹ́wò bá dé táwọn ìdí òbí ní ní àwọn èèyàn ní ọ̀làwọ́ fi tó fúrú àwọn bẹ́ẹ̀ kẹwa tó gbé bá dẹ̀wọ̀n bá dé àbá ìgbàgbọ́ sọ nù èèyàn wá a máa padà bẹ lọ́hùn tó bá yẹ òun ní àtọrọ yìí ó sì láwọn ti gbé ẹrẹ rẹ̀ kí láwọn á ṣe ṣùgbọ́n wọn ṣàlọ́ ọ̀lámọ̀ wá sọ́lá ilá sọ́hìbò rọ́kíyà gbọ́ọ̀lẹ̀ lára àbọ́ gbọ́ọ̀lẹ̀ lórí ń pè ń lọ́wọ́ lásán báyìí ohun ra ní ẹni tí wọ́n ní òun ra tẹ́lẹ̀ pé àwọn kẹrìnlẹ̀ ní lásán ni ọbẹ̀ tí wọ́n ra pẹ̀lú òun gbígbé nígbà àwọn èka ó jẹ́ àta ní sọ ọ̀fẹ́ jẹ́ jayé orí mi ni ọ̀ lè jayé orí rẹ̀ wọ́wọ́ lọ́wọ́ sọ̀rọ̀ ló kọ́ ọlọ́run ló bá lé mi ní já kí ní jẹ́ já ó kọ nínú ọmọ ọdún mélòó ni ọ́ bèèrè ọmọ ọdún tí ẹ bàjẹ́ ó ti mọ̀ gbàgbàlagbà lélé ni ó tí bá tún ọmọ ọgbọ́ bàjẹ́ ọmọ gbàgbàlagbà ni ó ti lé bí 300 tẹ́ǹkà lóòkè lóò 1000 something so irú wọn yẹn tó bá tún sọ fún yẹn bàjẹ́ kó sí mọ̀ pé àgbàlagbà kan ní bẹ́ẹ̀ so ọlọ́run sì mú jáde ti ìsìn láìsàrà so àánú ọlọ́run bá lọ́lọ́run ni a rí o kọ́dọ̀ ọlọ́run láàrin ọ̀sẹ̀ kan ọlọ́run lọ mọ bí ìwòsàn tí ń wá lórí ẹ̀rẹ̀ táwọn tí àwọn ìnira yẹn bá ní gbogbo àwọn ààyè yẹn àwọn tí wọ́n jókòó ti nǹkan yẹn ẹnu bí tí wúwà náà mo ti sọ yìí so kọ̀ọ̀kan òun fẹ́ ni tó jókòó tì kọ́kàn á di pé ọkẹ̀dé ogbe wá jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ wọ́n bá ka wígà fún lẹ́ẹ̀kẹ́ náà wọ́n bá ní ọmọ alọ́ wọ́n bá ní hundred thousand ọmọ pé yóò nira so àwọn ní lápẹjú nígbà lábá fi lọ̀sẹ̀ méjì wọn yóò sáàmọ́ gúnmọ́ ti pẹ́ ní tóun bá 100,000 láàrin ọ̀sẹ̀ méjì kò tí pọ̀ jù ṣùgbọ́n ó kẹ́kà áwùrù ogun ṣe lára abẹ́dẹ́ abẹ́dẹ́ lọ mọ́ 100,000 àfá ọgbọ̀n ṣẹ́jú ọdẹ́ tẹ́ẹ̀ṣẹ̀ ààrẹ̀rọ̀ rọ̀ so ọkọ̀ káwọn ní owó pé kọ́ntọ̀ wọn ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ káwọn fi ráyè dáadáa

kí wọ́n má jókòó kí wọ́n má fi ṣiṣẹ́ òun ni ìpìlẹ̀ ẹ̀sìn wa kí wọ́n má fi ṣiṣẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa ni so ṣùgbọ́n nígbà tí kìíní ń pọ̀ tí ń pọ̀ tí ń pọ̀ yípadà ń dìlé àwọn tó ibi wọ́n ti gbìn ń dìlé wọn ah wọ́n padà padà tó kẹ̀kẹ́ jókòó tì ó ti padà á jùṣẹ́ mọ́ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀fẹ́ sọ di jésù tó ń gbà tí ń di ilé wọn kí ni di pé ó lè kankan kan ọ̀jáde bọ́láwà gbé sí tà nílọ̀ gba lébi méjì táwọn akó wọn sí báyìí ó di gbọ́ lọ́wọ́ bá ń ká wọn ní ẹja ń fẹ́ ẹ̀fẹ́ kọ́lé ilé eléyè ojúlé mẹ́rin a máa fi gbà wọn kalẹ̀ sí èyí tó bá fẹ́ stubborn tó bá fẹ́ le bí tó fi di pẹ́lú pé padà fi ń di ṣiṣẹ́ nù tó ló fi jẹ́ pé tíyẹn bá pa rẹ̀ òun kẹ́ ìgbọ́ àbáyọ jíjẹ ni olú wọn kéré nílùú wa yóò olú wọn kéré o torí pé orin títún ń bẹ fún wa náà olúwa yìí ni pé àgbájọ wọn mú tó máa ń bára wọn ṣe ní tí ń láàrin ara wọn wọ́n sì máa ń béèrè ọ̀rọ̀ ní ìtọ́bá dọ́dọ̀ ẹ̀lò ní inú wọn pẹ́tò ẹnìkan báyìí máa wà dọ́mì ìjọba yìí ṣe kí lẹ̀ òkú mo lè lò sí tó ń jọ yára wọn láàká ìlú rẹ̀ o òfin ọba rí bẹ̀rẹ̀ tán ìyẹn máa padà rí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí fáwọn àìdá kéékèèké tí ń bẹ́ńbẹ̀ èyàn wà padà fẹ́ máa complain pẹ̀lú rẹ̀ tí dẹ̀ra yẹ́ bẹ́ẹ̀ bọ́mọ̀ ẹ̀ lọ́wọ́ ni ó tó mọ̀ fẹ́ rárá ah, àtàrí dẹ̀ra báyìí ọwọ́lá àmọ̀ ní dẹ̀ra ìgbé tí a bá dé ogbà àwọn tí wọ́n rí ìwòsàn ah, ti wá wọ́n lè láti jẹ̀ ah, ti dé wọ́n lọ Allah akbar ìwòsàn ní wọ́n wá láwá sọ́nà ẹ̀bẹ̀ bẹ̀lẹ̀ ọjọ́ adìgbà èlò ní ogun nígbà 30,000 ọ̀fẹ́ máa ṣorí rẹ̀ 30,000 naira òun ni ah! àti sárísárísárísárí ó ti gbá ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ wa àríwò ah! mẹ́ lójú ẹ̀sẹ̀ làwọn tàí dáadẹ́ ọ̀rẹ̀ sáwà ayò àwọn ti jẹ́yìn ní àà ah! ọlọ́dọ̀ àbọ̀ lágbọ́jọ́ ohun tí ń ṣe ti ní tàbí ìgbé lọ lóhun ọba ní ọlọ́ mú wà tó wá ọmọba àtànà àbá ẹni ó àtànà àbá ẹni o <laughs> ó sì gbọ́mọ̀ ó gbé ẹni táyà rẹ̀ ṣe wá ọsítù wọ́n tọ́jú rẹ̀ tẹ́ wọ́n ní ọlọ́mú wá rán sẹ́ni tààzẹ̀ wá tọ́sítù èdè yọwó pàpàjùlọ àwọn tọ́sítù lálálálá kìí sí yọ wọ́n bá pé òkú yí náà ẹ̀yà àmà sáré kí ẹ̀sì ní sọ fún wọ́n sábú tọ́ àwọn ìyẹn náà tẹ́ bá tẹ̀ẹ̀fẹ́ ẹ̀bẹ̀ wọn ló dẹ́kùn à nílé sin wàṣó bá agbátá sí ìdẹ̀ lọ mú bọ́ọ̀tì wà ìkẹǹkà so ó pé wa nǹkan ṣe pé ọmọ yàrá kan bẹ nígbà tó kú díẹ̀ sí ikú wọ́n sọ àdó àfọyà rẹ̀ pé à ah, mo dúpẹ́ o ọlọ́mọ wa mi ṣe dáadáa wá òdó sì ní dọjọ́ àsìkò yìí tó ṣe pé tí ọba ṣírú rẹ ni àwọn ìmọ̀bí tí wọ́n lè gbé mi lọ kò ìmọ̀bí tí wọ́n lè gbé mi lọ àà ah, bá ti ń sọ ìkọlá màá wí mo dúpẹ́ fún yín o mo dúpẹ́ fún ọ̀rẹ́ mi o

nígbà tó kún bí ogún ìṣẹ́jú tó kò lórí ayé sọ làwọn ọ̀rẹ́ wá padà ń rí ọ̀rẹ́ ọ̀gá ọ̀rẹ́ àwọn padà ó rí olódodo tó jẹ́ pé táwọn ọ̀gá sí ń bẹ́ẹ̀ tó tọ́ orí òkè ni wọ́n gbé lọ yóò sì lọ sí àtórí òkè náà àlè àmà bílẹ̀ ọ̀rẹ́ tí tánà bí ṣe wínú gbogbo ṣe ìwúṣẹ́ ẹ̀bá ń ṣe ní ẹ̀bá parí èjì ní o àwọn bàbá rẹ̀ àwọn abẹ́ máa ń gbé mi lọ àwọn tí bẹ́lá láàrín àti àwọn àwọn àforíjì lọ́dọ̀ ọ̀kan bẹ ládùgbò wà ara ìyàwó rẹ̀ ọ̀yá lọ́bà lọ́dọ̀ ọmọ níjẹ́ ni wọ́n gbé lọ́lọ́mọ níjẹ́ ni wọ́n gbé wọ́n gbé bọ́ ah! inú ọgbà ní wọ́n ti ń yípo ìyàwó àtọkọ àfá ọ̀gbákálọ́ká bọ̀ ìyàwó padà kú náà ní o lọ́kọ́ padà wá sáré wá pé ṣe òjáàzẹ̀ gbàmí o sí ìdíkèsè rí báyìí àótìdí o kéyìí ó sì yóò di di kèfè yóò ibi tó tó wá jẹ tọkọ ìyàwó rẹ̀ ọtẹ sí yìí ọlọ́run bó bí ọlọ́run rẹ̀ ọ kí ló dé tó gbé náà bẹ́ báyìí báyìí báyìí ọ̀rọ̀ tọ́kìn ọba tó ipa pọ̀ nítorí ọmọ pé ewé àtegbò náà wọ́n ń jẹ ewé àtegbò lọ́dọ̀ ọmọ ní jẹ́ òun ọba yẹn jẹ́ bí owó báyìí kò ṣe olè báyìí mùsùlùmí ṣe pẹ́pẹ́ láti láwọn lólè lòun ó lò láà lè ìlànà tó mọ̀ ní ẹnu gbàtẹ́ pé kéèsè mùsùlùmí ọmọlànà ẹ̀mí ju pé tọ́bá ti eléjù káwọn gbẹ́bọ fún wéṣù so bóyé sọ gbẹ́bọ yẹn fún tí sí ṣe ń tọ̀ wó kú ó ohun tó mọ̀ náà lọ́sẹ̀ àríbáwú bí ètàwàtà lọ rẹ̀ kéèsè lànà ẹwà ń tọ̀ wá lọ ọ̀kan ẹbẹ tó òun ti bá tiẹ̀ lọ tiẹ̀ ló kó kò tún kẹ́límọ̀ pé kò tún ìsìlámù gbà wọ́ọ́rọ́wọ́ wàyí lá oko kèfèrí ló ti wà láyé o ọba àti mú jáwọ́ lọ tòtún tó ń fi rà tún kẹ́ni mọ́ pé tó tẹ̀wá di pé tó ní ìdìbò wọn lọ́wọ́ ẹ̀jẹ̀ bí sísú láti tọ́wọ́ wọ̀ kẹ́ni mọ́ tó tún gbé ẹ̀rẹ́ ló ti sàtún tó gbé ọdún islam padà ṣẹlẹ̀ láyé láyé lọ́lọ́ wà ṣẹlẹ̀ náà muhammadu náà bó tó wọ́n lọ ó ti ẹ́ láti rẹ̀ jú wọn náà ni ọlọ́wẹ̀ lásìrò ọjúmọ̀ náà ni ọlọ́wọ́ ẹ̀ tó mọ̀ fún wọ́n ti wọ́n ní islam padà mọ́kànlẹ̀ tó láti tó kọ́lọ̀ bàbá lè gbàgbọ́ sàánúwà tó ẹjá dún